mo kí yín káàbọ̀ sí àjábalẹ̀ rẹ̀ amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká dẹ́rùn-pọ̀ṣọ́nù báyégún olúwatóyìn tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí wòlíì àròlé àti ọ̀pọ̀ àwọn òṣèré àti gbajúgbajà orí ayélujára ni wọ́n ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ayélujára látàrí ìṣẹ̀lẹ̀ ibi èyí tó ṣẹlẹ̀ sí ọkọ̀ ojú irin rélùwé ní ọ̀nà àbújá sí kaduna nípa àwọn ẹ̀mí tó ta tẹ́rù nípa nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ibi yìí orí ìtàkùn ayélujára ni ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká náà ti fi ẹ̀dùn ọkàn wọn hàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára náà sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ibi gbáà ni eléyìí jẹ́ pé kọ́lọ́run dáwọ́lé orílẹ̀-èdè Nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká agbaninímọ̀ràn lórí ìtàkùn ayélujára Blessing Okoro tí àwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin nímọ̀ràn wípé kí wọ́n má dunnú jù nígbàkúgbà tí wọ́n bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá wá bá wọn wípé àwọn fẹ́ fẹ́ wọn. ó ní àmọ́ kínú wọn máa dùn tí wọ́n bá rí ọkùnrin kan nìkan ṣoṣo tí ó bá ṣàpọ́nlé wọn tí ó ń kẹ́ wọn lójú kẹ́ wọn nímú tó sì jẹ́ wípé ọ̀rọ̀ wọn yé wọn léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sọ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ tó sọ wípé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ṣọ̀wọ́n láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà ìyàwó òṣèré Kúnlé dẹ̀ sọ wípé kí ẹnikẹ́ni má ṣe fojú kéré yín ó ní níbo lẹ wà báyìí ẹ bọ́ síta kí ẹ wá gbé mi Désọlá Ford ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje inú mi dùn láti wà pẹ̀lú àwọn olórin ẹ̀mí ńlá láti jó láti jọ yin Ọlọ́run lógo olórí ayé olóyè àgbà Ebenezer Fábíyì Òbè bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rin láyé tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Àdùkẹ́ Gold ló sọ eléyìí di mímọ̀ pẹ̀lú fọ́nrán fídíò tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. olóore àfijọ́ san díẹ̀ fún olóore àfijọ́ san bàtọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Esther Kalẹ̀jayé Ẹniọlá kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lónìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì fi àdúrà ránṣẹ́ sí lórí ayélujára wípé a ṣe ọkọ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú baálẹ̀ ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn àwọn èèyàn lórí ayélujára ni wọ́n ti lo ìtàkùn ayélujára wọn láti kí òṣèré Bùsáyọ̀ labi kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ń ṣe lónìí léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa fi àdúrà ránṣẹ́ sí wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé wípé lágbọ́rọ̀ ọlọ́run eléyìí ò ní jẹ́ àṣemọ̀ rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin yorùbá ní ẹni aṣelóore tí kò dúpẹ́ ó dàbí olóṣà tó kóni lẹ́rù ni èyí ló mú kí òṣèré ibrahim yekini tí àwọn ènìyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀ the icon lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú ti òun nígbàkúgbà tí wọ́n bá dá dúró wípé kí wọ́n máa rántí irú ọmọ ẹni tí wọ́n ṣe kí wọ́n sì má gbàgbé gbogbo àmọ̀ràn tóun fún wọn pátápátá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́kọ olórin ẹ̀mí ọláyímíkà babs tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àtàbàtúbú ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn bí orin tí bùnmi akínàánú adéoyè ìyẹn omijé ojú mi ṣe rú ẹ̀mí mímọ́ sókè nínú rẹ̀ nínú ètò kan tí ó gbé kalẹ̀ tó jẹ́ yíyin ọlọ́run pẹ̀lú ẹ̀rí tó sì jẹ́ omijé ojú mi ló kọrin márùn-ún ní ọjọ́ kìíní léyìí tí àtàbàtúbú fi fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń jó tó sì ń yọ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. ó ti múre wá fún ọ ó ṣe àtàbàtúbú ẹ̀rí lọ̀rọ̀ ẹ̀ pàpà yọrí sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Mustapha Ṣọlágbadé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn orúkọ tó sọ ọmọ tuntun èyí tí ìyàwó rẹ̀ bí lọ́sẹ̀ tó kọjá tó sì kọ síbẹ̀ wípé kí àwọn olólùfẹ́ òun kí wọ́n má kùnú láti pe òun ní bàbá ìrétọ̀míwá fìfẹ́hànmí ọláwámírí musalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì súre fún ọmọ náà wípé a tó lórúkọ wípé ẹ̀gbọ́n ọmọ lọ́lọ́run á ṣe é ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká òṣèré Láídé Bákàrè ló fi fọ́nrán fídíò ibi tí ìyá rẹ̀ ti ń jó nínú ilé tuntun èyí tí ó fẹ́ ṣí lónìí tí inú ìyá náà sì ń dùn wípé ìṣerere ọmọ òun ṣojú òun léyìí tó mú kí Láídé Bákàrè náà dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ fún àdúrótì rẹ̀ wípé bí kò bá kí ń ṣe ìyá náà níbo ni òun ò bá wà ní ọjọ́ ti òní ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. iná kì ọmọ oníjú báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ó dàbọ̀.